بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله وآله وأصحابه ومن والاه اليوم التي سيتكلم عنه رسول محرم الجماعة وعتي ودوم يدو أسيرة مسجد هذا السلام عليكم ورحمة الله وبركاته إليه وجاء وجاء النيامي تريد وجاء ومن سنة الله سبحانه àmì ọlọ́run ọba sùhánà nípa àwọn ẹni tó bá jẹ́ ní rẹ̀ àwọn ọ̀rẹ́sẹ̀ rẹ̀ àwọn lórí ọ̀rọ̀ àwọn ọ̀rẹ́sẹ̀ rẹ̀. súnà ọlọ́run ọba rẹ̀ nínú ọjọ́ ìlú wípé ẹnìmẹ́sọ̀rọ̀ ìrátìlẹ̀ ìwé ìtọ́nà ọba sùhánà nínú sọ́ọ̀ àwọn ìṣòro àti ìṣòro ó ní ọlọ́run bá tó wà nílẹ̀ nípa àwọn àdá ìlọ ìsúfà àwọn ọ̀tá àrùn kí ni súnà náà wọn ní alẹ́ ìjìlá àìní láti lẹ̀ irú ìdí wáyé ṣe fi àwọn àtàwọn. lójú ẹ̀sìn bá sùkò nírọ̀ ẹgbẹ́ tó gba àwọn tó bá jọ ta ọlọ́wọ́n ọba tí bá dàbí ẹni pé wọ́n lékè wọ́n padà tẹ̀lé ẹgbẹ́rẹ́ alábàgbé ìpọ́nlọ́wọ́n wa sọ̀tàn àwọn ẹ̀dá ara rárá ní ìlú Musa sí Fìràwọ̀ àwọn àti bọ́dà ààrùn lórí tọ́lọ́dọ̀dọ̀ fìlàwọ̀ lọ́gbà lórí mọ́sá àrùn ìsàlàmù ìsàlàmù nípa alákẹ́tì fìlàwọ̀ ńlá ọ̀làlà ìpè òun rí ilé ọjáde láti ọ̀dọ̀ àwọn ọmọ Ísírẹ́lì ọwọ́ àti wọnú àfihàn ìpalásẹ̀ òun fìlàwọ̀ kọ́ wá sí àwọn tí wọ́n máa ń dáfá àwọn yẹn wá dáfá wọn yẹlẹ wò wọ́n ní a sórí ọlá rẹ bó ṣe tóbi tó tọgbọ́n mọ́tò yìí ọmọ kan náà àwọn Israel ní ọ̀pá ọlá ni rẹ̀ ha ìdáwọ́ ló bá bínú dáhùn ó ní tọ́lọ̀ bá ti rí bẹ́ẹ̀ gbogbo ọmọkùnrin tí wọ́n bá ti bí wọ́n máa dúgbò ẹ̀ wọ́n ní fi àwọn òdúgbò rárá wọ́n dúgbò ọmọkùnrin tó lé ní seventy thousand ọmọkùnrin tó lé ní ẹgbẹ̀rún lọ́nà àádọ́rin ṣùgbọ́n kádàrá ti kò nígbà nẹ́bí mo sọ sáwàyé gbogbo ọdún kiri tó wọn kúkú rí orí òya nẹ́bí mo sàré sàràbọ̀ sàràbọ̀ àwọn àpàdà bí mo sá lọ́wọ́ bá aláwa ń sọ fún ya yẹn wípé rt ẹ̀yìn yìí má pààyà ìwọ náà ni ọkọ ọmọ yẹn lọ́yẹn ha ìyá yẹn ni à ah, ẹ̀wọ́ lélẹ́yìí ayé làbá fún ní ọ́pṣàn kejì fàyẹ̀nì sífìtì àlẹ́ yìí tẹ́rù bá wà ń bọ̀ ó fẹ́ pé tí ìyá rẹ̀ kì í sábà láyà tí wọ́n bá láwọn ọkọ ọmọ yẹn lọ́yẹn kò ní í séwu báwa ni tẹ́rù bá wà ń bọ̀ ẹ̀ hàn wà lọ sí pákó ojú ọmọ yẹn síbẹ̀ ó dẹ̀ síbẹ̀ tó tọ́ ó sí pákó ìjọmọ yẹn síbẹ̀ bí àpótí kékeré odò sì bẹ̀rẹ̀ sí ní wọ́ ọmọ mi lọ títí fáko ti kọ́ sí ẹ̀yìn ààfin fìràwọ̀ fìràwọ̀ ní wọ́n sọ fún ìyàwó rẹ̀ ásíà ásíà yìí òun ni ìyàwó fìràwọ̀ wọ́n fẹ́ ọ̀dà rẹ̀ láyé ṣùgbọ́n ẹni rẹ̀ náà fún níjọ́ gbìdà ìyàwó torí fìràwọ̀ díẹ̀ nìyàwó jẹ láyé iná ó tún wọ́ tọ́lá níjọ́ gbìdà ìyàwó ẹni bí o sì lè wà pẹ̀lẹ́ ní eré láéláé ó lè dàrú láyé bí ṣùgbọ́n nígbà tó dàrú kẹ̀yà máa ọba tẹ́lẹ̀ ọ̀yàn jọ gbogbo ọkùnrin tí ó rí bálabàla tí ń ṣe jákujáku lọ́fẹ́ yàwó rí wọ́n ti bí yàwó nínú ẹ̀ lọ́fẹ́ nígbà tó dàrú kẹ̀yà mọ́ ẹ̀rí bá wọn rí àpótí tí ń wọ́ ọmọ níbọ̀ àbí tí atẹ́gùn omi ti ń gbé káàkiri wọ́n á sẹ́yìn pálásì fìràwọ̀ fìràwọ̀ ni wọ́n á rí ibi tó ti ń fọlá èdè áà ọmọ nìkan ni ọmọ tí ó tí ó kọ́ la wà rùn ìyàwó rẹ wá sọ yìí pé látẹ̀tù lóhùn lájà apá ńlá àwọn ọgbọ́n ọmọ nìdí àṣà ẹ̀yẹ̀ fàánà àwọn ẹ̀tẹ̀kìdà kò wọlé àyìn náà láyé ṣàwọn ọmọ yìí lè ṣàǹfààní fún wa àbí ká dẹ̀ sì mú lọ́mọ tọ́lá àwùkú lọ́mọ tẹ́lẹ̀ àwọn èèyàn ọ̀fẹ́ sí mímọ̀ kọ́ àkàbí torí àfẹ́ni tí ń rí kùn ìyàwó ọba tẹ́lẹ̀ tí wọ́n mọ̀ tó lóyún àbí olóyún ṣẹ́wọ́n ni ọmọ yẹn ní ìyí fa wọ́n sá bẹ̀rẹ̀ sí ní tọ́ àwọn oríṣiríṣi ìṣẹ̀lẹ̀ ṣẹlẹ̀ ìṣẹ̀lẹ̀ ńlá tó gbọ́ngbọ́n tó ṣẹlẹ̀ òun ni pé nàbílà Yusuf alayhi salatu salam òun ló kó àwọn ọmọ Israel òun ló kó wọ́n wá ń fi ìyà burúkú wọ́n fi ń jẹ wọ́n gbogbo àwọn sẹ́kísẹ́ ni wọ́n rìn wọ́n. ìyá gbé sẹ́tọ́lọ́ ń gbé fànàbì musa ni pé bóò ló ṣe máa ya ọmọ ìsirayélu kó ló gbẹrú. ìṣẹ̀lẹ̀ ńlá kan wá ṣẹlẹ̀ ńjọ́ kan ìsirayéli bó ṣe kí mọ̀lẹ́bí ànábì musa kan mú nìyẹn. abẹ́ ọbútí bá ti wí àwọn fámìlì fàáwọ̀ ó kí mọ̀lẹ́bí ànábì musa mú ti ṣe ìsirayéli alùbàjẹ́. à ah, bí ẹ bá lọ́gùn pé musa wá hẹ́pù mi musa ọba mẹ́ta gẹ́gẹ́ bí agbára tí ọba adẹ́dà fàtẹ́bí musa alẹ́ sọ̀rọ̀ àtọ̀ sọ̀rọ̀ àṣejù tiẹ̀ yìí kọ́ kàn gbà ní kókò díẹ̀ báyìí ká máa hàn lé mọ́ bó ṣe kú nìyí. nàbí láyé musa alẹ́ sọ̀rọ̀ àtọ̀ sọ̀rọ̀ ọ̀gá ìgbèrò rẹ iṣẹ́ wa ṣe ìtọ́nu ni iná ìfọ̀dàdúró mọ̀délù mọ̀béèrè wa ṣe ìtànìyàn ọ̀tá ni ní sì máa ń sinmi lọ́nà kódà ó fojú ẹ̀gbẹ́ àṣìní lọ́nà yìí tó láti gbà yẹn ni wọ́n ti bẹ̀rẹ̀ sí ní ilé ipa ẹ̀mí ànábì musa nìyẹn pẹ̀lú ìdánilógbó arákùnrin kan ló fi wá lọ sí ibi tó ń pè ní mọ́tìyà mọ́tìyà nìyẹn níbẹ̀ ló ti lu odidi ọdún mẹ́wàá lọ́dọ̀ aṣẹ́yìnkòl kabir bàbá àgbàlagbà tó yẹ fún ọmọbìnrin nìkan lónìí àwọn ọmọbìnrin yẹn àwọn ọmọ máa ń bá pọnmi fún ẹrẹ rẹ tí ó mú wọn fẹ́ràn lónìí wọ́n ní kinní kan bẹ́ẹ̀ tí wọ́n máa ń gbé síbi odò àwọn géńdé ni wọ́n yí kó ń bẹ́ẹ̀ géńdé bíi mẹ́sàn-án àbí jù bẹ́ẹ̀ lọ. nàbí láyé musa lè sọ àdó sọlá nígbà tó ti rìn tọ́lá ẹ̀mí tó fara tì sí ti ń bẹ lọ́hùn bó ti rá àwọn ọmọ yẹn ni wọ́n ṣàtúbùkù bá kí ni pọ́blẹ́mù yìí gánà wọ́n ní bẹ́ẹ̀ ni àwa yìí a lè rómi lánàá sí hatta yasira ar-ri'a wa abuna shaykhun kabir a lè rí omi fún ẹ̀rẹ̀ wa títí tí gbogbo àwọn tí ń fún ẹran lómi ó fi lọ bàbá wa sì ti darúgbó àwọn náà làá mójútó ẹran náà ṣé wàá níbi ni wọn ti gbé kíní lé ọkà ọkà gbé ògbé lẹ́ẹ̀kan náà ìdílé yẹn bíi mẹ́wàá ìfẹ́ lọ tí wọn máa ń gbé gbé wọn bá àwọn ọmọ yẹn tọ́jú ẹran wọn àwọn bá takú pé kò sóhun tọ́jú àfikọ́ tẹ̀lé wa dọ́dọ̀ bàbá wa nítorí pé ẹ yẹ kí bàbá àwọn ọsàn ọlẹ́sìn ẹ̀hún tó ṣe wọn á padà dọ́dọ̀ bàbá wa òun ni bàbá fi sọ pé ọ̀dà ó lo ọdún mẹ́jọ lọ́dún wọ́n máa sin gbà tó sì máa gbowó sẹ́. wọ́n bá wù ọ́ èrè lọ́dún mẹ́wàá ìyẹn wà lọ́wọ́ rẹ̀ èyí yòówù tó bá múnú méjèèjì ọmọ orí wọn káwọn ọmọ yẹn sọ fún bàbá ni pé ìnà síra mọ́ni jẹ́rìtà làkọ̀wé ìnàmì. ẹ̀ka ẹ̀ka ọgbà ṣiṣẹ́ nì torí ó lágbára ó tún ṣe é fọkàn balẹ̀ sí i bó ti bá a ṣe ìgbìyànjú tó ṣe yẹn tó bá ti kọkùnrin míì ni yóò ṣe farakala pẹ̀lú wa wọn lọ́dún mẹ́wàá lóòótọ́ ọdún mẹ́wàá ẹ̀mí ilé wa fà pé kí òun ti ẹ̀rọ wo àwọn aráalé òun láti fi ìjọ mélòó tó ń fi kú nílùú ẹ̀rí láàrin ìgbà tí ń lọ bó ṣe rí náà ìtàlókèrè nìyẹn iná yìí tí lọ bí òkun ló sì wà ó bí wọn ti ẹ̀rí ìmọ̀lẹ̀ kan tó wọn máa fi tó gbẹ sóòkùn nígbà yẹn ti kọjá bí àwọn kínní òṣùpá ti fẹ́ parí ìyàmọ̀ pé ìpele mẹ́ta lòṣùpá ní àní hilal àní gàdíọ̀ fourteen nìyẹn àtúní mihak ìgbà tó ṣùpá máa wọ̀ nìyẹn dídí ìgbà yẹn ọwọ́ akẹ́rì mọ́lẹ̀ kan lókèrè àti kìí sì mọ́lẹ̀ lásán ó ti dé bẹ́ẹ̀ nìyẹn ọba di kọ́lọ́ ọba dẹ́dà bá sọ̀rọ̀ ọba ọlọ́ọ̀bì kan mọ́ ọba lu ọjọ́ pípẹ́ bíi ogójì ọjọ́ àbíjú bẹ̀rẹ̀ nílẹ̀ iṣẹ́ tó bá dẹ́ta wá gbé fún ni pé ọ̀daràn yẹn náà máa rin ọ sí fún mi. a fèrè ìṣe báyìí mà ti lọ láàrin wa ni mo fi kó lù àdéhùn náà lọ́lọ́ jíṣẹ́ fún. nàbí láì musa alẹ́ sọlá sọ sọlá fi wá sọ fún dẹ́ta pé ọlọ́run ò sì fún mi lẹ́yìn tí ó ràn mí lọ́wọ́ ni mo sì fẹ́ bọ̀dá mi. bí haru wọn làwọn lè sọ látàárọ̀ báyìí kò ní rẹ̀ wọ́n gbóhùn ó sì dàbí ṣùgbọ́n nàbí láì Musa alayhi salatu wassalam káàtẹ́ láwọn àfa kan máa ń pa irọ́ kan irọ́ ni o wọ́n ní nígbà tí Musa ń ṣe ọmọdé nígbà tó wà ń kéke lọ́ọ̀dẹ̀ fìràwọ̀ ọ wá di pé yóò máa farun mọ́ rẹ̀ omi yóò máa jáde lójú fìràwọ̀ wọn ni mọ̀ bọ́yá ọmọdé ní ṣe àbágbà ní ṣe wọ́n bá mógun lẹ́sẹ̀gbẹ́ kan wọ́n mẹ́yìn sẹ́gbẹ́ kan báyìí nàbí Musa ti fẹ́ mú ẹ̀yìn nìyẹn. ìbílò ká gbáwọ́ rẹ̀ síbi ògùn náà ẹni tí irọ́ ni lájọ mi ní ẹ má sọ fọmọdé kó fi náà lẹ tó bá jọ lọ́wọ́ a mọ̀ pé kò dáa fi ọmọ kékeré mú ògùn náà kódà àgbàlagbà tí wọ́n bá ní wòsàn rẹ̀ wà tó ní táìmù tó fi mu wọ́n ní ìbílò síbi ògùn náà ni ọba náà ọwọ́ àgbè báwọn rẹ̀ ṣe lọ nìyẹn ọba lè sọ̀rọ̀ dáadáa mọ́ àyọ̀rọ̀ ni. ọba dẹ́dà dìídì ṣe ó ní kí olùlò ìdí kókó kó wà nínú àwọn ànábì Musa alayhi salatu wassalam. lèyẹ kìdí Allahu amran kana maf'ula kí búrọ́dà rẹ̀ náà lè dàrẹ́bì ni. ọlọ́run dìídì ṣe bẹ́ẹ̀ ni. ṣé dàrẹ́bì Musa bá ti sọ̀rọ̀ díẹ̀ bọ̀dá ó gbé jáde àwọn lè ṣàlàyé ohun tó sọ yẹn fún one hour tí ó fi yáwó yẹn kìí ṣe pé ó mọ̀gùn náà sẹ́nu ọlọ́run ló di dìda ló sọ pé wàá lọ́lọ́ ọ̀kọ̀dẹ́ta mi lè sáání yẹ kọ̀wú kọ́ọ́ni ọlọ́run bá mú ìdí kókó tí ń bẹnu ahọ́n mi àwọn ẹ̀dá kan bẹ́ẹ̀ wọ́n sọ sọ sọ sọ ṣùgbọ́n kò ní yáwọn èèyàn tẹ́nìkan bá gbà báyìí ẹ wo kìnnìkan ọkùnrin kan báyìí tó rojọ́ fún Jonathan nígbà kan ń fẹ́ ní labaramako àbíkí lórúkọ rẹ̀ tí wọ́n sí sọ̀rọ̀ báyìí wọ́n àgbà ìtọ́ máa fọ́n jáde lẹ́nu ó lè sọ̀rọ̀ bí one hour kò rẹ̀ irú àwọn èèyàn tí wọ́n yáyé ọ̀rọ̀ bẹ́ẹ̀ ni Harun alayhi salatu wassalam tọ́lá àná yìí méjèèjì ẹ lọ́ba fìràwọ̀ ẹ̀ẹ́nà òkúta ó ti kọjá lẹ̀ òkèrè lọ́lọ́ ìgbà wọn dọ́dọ̀ fìràwọ̀ fìràwọ̀ sọ pé ah Musa àbíwọ̀ ni àbíwọ̀ kọ́ ah ṣé kìí ṣe pé ọ̀dọ́ wa ló gbé ìbá ara tọ́ alámúnọ̀rọ̀ bí kàfí náà wà lè dá lọ́mọ kékeré sáwà tá a tọ́ ni wọ́n làbí sàfihàn aṣọ sinin abẹ́ wọ́n làbí sàfihàn sinin ó sì lo àwọn ọdún tó pọ̀ lọ́dọ̀ wa wọ́n fàálítà fàálà kákàlà sí fàálítà wà á sàmìlẹ̀ káfíìrì náà ṣé bọ́ọ̀ pa ẹnu fi sálọ ẹ̀wù sọkúsọ aláìmọ̀ọ́rẹ́ náà èmi ló sálọ àjùṣẹ́kù bí wọ́n ṣe bẹ̀rẹ̀ sí jíṣẹ́ yìí fún nìyẹn ìfọ̀ ìtòmí ọ̀rọ̀ jómi tó rọrọ̀ ọlọ́rẹ́ pípẹ́ láàrin ara wọn. wàhálà yìí pọ̀ ọlọ́run bá sọ fún ànábì Musa alayhi salatu wassalam àti bí àwọn nǹkan tó pọ̀ ó fi ìlú lẹ̀ fún mi bẹ́ẹ̀lẹ̀ yóò níjọ́ gbádùn ẹ̀sìn ọlọ́run àti àwọn tó gbà fún ẹ. ìmọ̀ kó tó fi ìlú lẹ̀ nínú àwọn ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ òun ni ọjọ́ ọdún tí wọ́n mú tí wọ́n sì àrókùn ìpátọ́lọ́run fún ànábì Musa alayhi salatu gbé gbogbo àwọn ìjọ yẹn mi wọn wá di pé ọlọ́run ní sànẹ́bí musa kò ní fún sànẹ́bí musa kò ní àtàwọn tó gbàgbọ́ fìràwọn náà bá tẹ̀lé àtàwọn ọ̀daràn tiẹ̀ náà wọ́n ń lọ báyìí ibi tá ń lọ ní ẹgbẹ́ tá a fi rojọ́ látàárọ̀ nìyẹn o wọ́n ń lọ báyìí wọ́n ti débi odò ní odò tùfà yẹn wọ́n débẹ̀ àwọn fìràwọn wọ́n sì ń kó tìjàtìjà tí wọ́n sì pọ̀ wọ́n bọ̀ lẹ́yìn nàbí láyé musa alẹ́ sọ̀rọ̀ àdó sọ̀rọ̀ àtọ́tẹ́lá nẹ́bí musa tí wọn ò tó nínú iman wọn bá ń sọ fún ànẹ́bí musa alayhi salatu wa salam yìí pé kí nà làmúdúrọ̀ kú wọn àwọn kìnìún yọ bá wa o wọn bá wa o àwọn ń bọ̀ tìjàtìjàtì bínú ti bínú ń bọ̀ lọ́wọ́ à ń kó wa lọ musa nàbí láì musa alayhi salatu wa salam níbi tá à ń lọ náà nìyẹn tàbí ń sọ ikú gbogbo onígbàgbọ́ òdodo ojú ẹ̀sìn rẹ̀ lé sùsùn mọ́kò nírọ̀ ọba gbọ́dọ̀ gbà o. lọ́dà bíi pé yóò kò ní àfi tó o bá ń pa nǹkan ẹ̀mí pọ̀ mọ́ lówó kí bí Musa sọ̀rọ̀ ọ sọ̀rọ̀ síkọ̀tà bíláhi azọ̀jáde ìjẹ́lá ìnàmọ́ ìyàrá bí ọ̀yà àdínì. kí lè gbọ́ ìgbọ́lọ́hùn náà lóní kí n jáde kí n fi lè gbádùn ẹ̀sìn ní àtẹ̀yìn àwa gbé bí àwa sọ àwa ni wọ́n bá wọn àwa bá wa ọlọ́run sì tún sọ fún fi ọ̀kánì náà ni o ọba fi lu odò ńlá odò ńlá tó ṣe wípé bí ẹ twenty hours èèyàn rìn lórí ẹ lọ lọ́kọ̀ ojú omi ti ń sáré gidi ọba mú kọ̀ọ̀kan ní báyìí bó ṣe fi fa odò nìyẹn odò bá pín sí méjìlá ọ̀nà ńlá ni o tó yẹ kọ́kọ̀ méjì lè tọ́ bẹ̀ lọ ọ̀nà ọ jẹ́ ọkọ̀ méjì lè tọ́ ọ̀nà yìí lọ ọ̀nà ẹ̀fẹ́ because family méjìlá ńlọ́wọ́ àgbẹ̀lá nẹ́bí musa ń jẹun àlejò sọ̀rọ̀ àti ọ̀sọ̀rọ̀ òsèré pé kò síjà family kọ̀ọ̀kan ọ̀yá family tí wàá yá wọ́n bí wọ́n kẹ̀kẹ́ ra wọn sí méjìlá. àwọn bẹ́ẹ̀ sọ pé àà ọkùnrin yìí máa fi gbé tán rẹ̀ dé iye pẹ̀lú tó ti sọ lódò yìí ẹ jẹ́ àárẹ̀ ọ̀tẹ̀lẹ̀ ni wọ́n ti gbá rẹ̀ nìyẹn. àwọn èèyàn tún mú àwọn irọ́ kan wá wọ́n ní nàbí láyé musa àlè sọlá sọlá pé abo ẹsìn lógún ṣùgbọ́n fìrọ́nà gun akọ akọ ni wọ́n fẹ́ sí abo pé fìrọ́nà ti ọ̀fẹ́ tẹ̀lé sí ká má tẹ̀lé ọgbẹ́ni yìí o ṣùgbọ́n akọ yẹn wá òdò àwọn ah, àwọn tẹ̀lé abo yìí wọ́n ti gbá rẹ̀ nìyẹn àwọn ìjọ rẹ̀ náà bá gbá rẹ̀ nàbí láyé musa àlè sọlá sọlá wọ́n ti jáde sí ibi ilẹ̀ bí èso tó àwọn fìlàwọn ti balance sínú omi tán àti gbogbo ẹmẹ̀wá rẹ̀ bọ́láwọn ṣe ní kí omi yẹn gbé wọn nìyẹn gbogbo wọn bá parẹ́ ọjọ́ tí ṣẹlẹ̀ yẹn ṣẹlẹ̀ oṣù dídí ọjọ́ kẹwàá yìí ẹ̀rí oṣù dídí ọjọ́ kẹwàá yìí nínú oṣù Muharram lóbi jáde pé nígbà tá a níbi sọlá àṣàlá tí wọ́n dé Màdínà wọ́n bá àwẹ̀ léni abẹ́ wọ́n bá wọn ará Màdínà láwọn yẹ̀wò bí tí wọ́n bá àwẹ̀ léni òjíṣẹ́ ọlọ́run wa ń béèrè pé kí ló ṣe ń gbà ẹ̀wọ̀n níbẹ̀ àjọ ńlá lọ́jọ́ nítorí fóònù lọ́lọ́run la nàbí ìlànà ìmọ̀ọ́sà àlùsàlám nínú omi tó fáàn àti níbi aburú fìhàwọn ó sì wá tẹ fìhàwọn náà sì sínú tó fáàn ọjọ́ òní àwa ń gbà wẹ̀ lónìí láti fi sọ pé mọ́ àlọ́ òjíṣẹ́ ọlọ́run wa ni a nahnu ahakkobi musa minkum àwa lẹ́tọ̀ọ́ sànẹ́bì musa jùlọ òṣìṣẹ́ ọlọ́ba sọ fáwọn mùsùlùmí ẹ̀yin náà máa gbàwẹ̀ lónìí ìgbà tó wá ń gbàwẹ̀ ní ọjọ́ òní wọ́n á sọ fún òṣìṣẹ́ ọlọ́run pé ọ̀hún sí àwọn júù jẹni ẹni ọ̀dà tó bá dọ̀ ọdún tí ń bọ̀ á gbàjọ kẹsàn-án sí i so nípa bẹ́ẹ̀ ẹ dákun jàmá ẹja bẹ́ẹ̀ lọ́run kọ́lọ́run kó mú fún ìjọba wa ní ìpínlẹ̀ ọ̀yọ́ fún wọn ní sọ́ọ̀tún lórí àwọn báńdéèjì tí wọ́n jí àmì ìwé láti bí oṣù kan sẹ́yìn ọlọ́run kò fún wọn ní sọ́ọ̀tún ọlọ́run tó fi nàbí láì musa tó fi borí ọ̀tá rẹ̀ fìràwọ̀ ọlọ́run kò fi àwọn ìjọba borí àwọn olórí burúkú àwọn ẹni bí àwọn ọ̀tá rẹ̀ àwọn èèyàn jákujáku tí wọ́n tún fi ẹlájà rẹ̀ ni wọ́n fi bẹ́ẹ̀ jẹ́ ọlọ́run kò gbé wa ọlọ́run kó bí ìjọba nàìjíríà lórí wọn ọlọ́run dákun má jẹ́ kí wọ́n jí wa gbé wọn má jẹ́ wọ́n jí ẹ̀mí sí wa lọ́rùn gbogbo àwọn tó wà lákàtà àwọn ọlọ́run bá nílò àwọn ọlọ́run bá nílò àwọn kí wọ́n padà sọ́tọ̀ àwọn aráalé wọn sàlẹ̀ ọlọ́run kó bá bẹ̀rẹ̀ sí bẹ́ẹ̀ wọn subhanaka allahumma wa bihamdika ashhadu an la ilaha illa